pé yíyan iṣẹ́ òṣèré láàyò gẹ́gẹ́ bí àyànmọ́ kí ni àwọn àǹfààní tàbí àbí àwọn ìdojúkọ tí ó wà níbẹ̀ kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn ògo wẹ́rẹ́ tó ṣẹ̀ ń dàgbà bọ̀ tó sọ pé iṣẹ́ yìí o ni mo fẹ́ máa ṣe ẹ tiẹ̀ kọ́kọ́ fún wọn ní àwọn ọ̀rọ̀ ìyànjú tó yẹ pé tó bá gbọ́ kán máa lè rí dì mú. ìbéèrè máa ń wọ́pọ̀ ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn bá lọ fún irú àwọn interviews báyìí ọ̀ máa sọ ní ṣókí kó lè bá wọn. Mm-hmm. lákọ̀ọ́kọ́ náà kí èèyàn kọ́kọ́ identify ara ẹ̀ pé kí ni ẹ̀bùn tí mo ní ǹjẹ́ mo ní àwọn nǹkan tí ó yọrantí tó máa lè jẹ́ kí n ṣe iṣẹ́ ní àṣeyọrí ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ tó wá ṣe kókó òun ni pé because wọ́n máa ń sọ pé talent is not enough ìyẹn ni pé ẹ̀bùn téèyàn bá ní kò ń ṣe pé òun nìkan nìkan ló máa jẹ́ èyí téèyàn need hmm. èèyàn láti ní lọ́kàn pé ìjọ tí ọmọ bá bẹ́ẹ̀ bá bímọ kọ́ ló máa rìn most of these talents ẹ̀bùn tí èèyàn bá ní kò ní fílẹ̀ hàn ní full length ó máa ma tó bá ṣe bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí í mm. gbòòrò ó máa gbòòrò tí confidence level bá ṣe ń ga sí ni wàá lè mọ̀ pé mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan ẹlòmíì lè hit confidence level yẹn láàrin ọdún kan ẹlòmíì kẹrẹ̀ rèé bóyá nítorí ibi tó bá tò tí wọ́n tí wọ́n fún ní ìyànjú kò sí mm. encouragement kò sẹ́ni tó máa back up á mm. máa dàbí pé kò lẹ́bùn yẹn àbí kò mọṣẹ́ yẹn ṣe ṣùgbọ́n ìjọ tó bá padà tẹ̀sẹ̀ bá ràn ọ́ lẹ̀ dáadáa ẹ̀kọ́ rí tí tó ó máa gbéra ó ah, hmm. níbo lẹ́ni fi ojú tẹ́lẹ̀ so oríṣiríṣi èèyàn ló wà hmm. oríṣiríṣi but bóyá bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti mọ̀ pé èèyàn máa ń tẹ̀ gẹ́gẹ́ èèyàn máa ní sùúrù wà ní rẹ̀lẹ̀ iṣẹ́ tíátà wa yìí bí ìgbà tí èèyàn wà ní jungle ni lábẹ́ bó tilẹ̀ ń kórí àwọn òfin àti ṣe sí kò fẹ́ yàtọ̀ síra wọn ní ibikíbi téèyàn bá ti bá rẹ̀ àdúrà téèyàn kọ́ máa gbà fáwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni pé ibikíbi tóun bá bára wọn àbẹ́ni tó fẹ́ di àkàbà mú fóun kóun fi gòkè kó jẹ́ bí òótọ́ hmm. torí láàrin jọ́ngù náà èèyàn ń kó sínú ẹrọ̀fọ̀ yóò nílé jáde mọ́ èèyàn ń kó sínú gédélé hmm. so tó ti understand yẹ kó wá fi àdúrà kún àdúrà yẹn yẹn ni pé o ti rí pé o ti ṣe gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe you have you have, fulfilled all righteousness hmm. and you now had it with prayer but kò kọ́ fàdúrà bẹ̀rẹ̀ kí o ní talent <laughs> kò sí gbéyàn gbéyàn I always tell a lot of people if you start in this job and you are not creative bolo gbana bolo kọ́ǹkì bolo igbó bolo gbẹ nǹkan tó bá empty kò sí kò lè ràn so i always tell them that take your time hmm. then èyí tó kù làwọn ìgbésẹ̀ èyí tó kù làwọn ìgbésẹ̀ bíi ká ṣe exercise ká máa rehearse ká máa wá ìmọ̀ sí lórí ẹ̀rọ ayélujára internet so you you develop yourself hmm. and carry see in this job hmm. so if you do all that you have a very solid background. Hmm before you know it you get the, to the top. tọ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn aráalé